من الشيطان الرجيم منا أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحساناً وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم ۖ ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوهم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا فما جزاء من يفعل ذلك منكم منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق المتوحد بالكمال المنفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا صالح من الصالحين ولا أحد من خلقه جل وعلا تعالى وتسامى لا أحصي ثناء عليك بل أنت يا ربنا كما أثنيت على نفسك وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ní بعد bá tó sì wá ní mùsùlùmí النبي صلى الله عليه وسلم ntọrọba láti máa jẹ́ kẹ́ fún gbogbo wa lọ́n bá ní sàlékún kí ànábì bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará rẹ̀ àti sàhábà rẹ̀ jẹ́wà náà wà ní ntọ́kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ tí yóò lè fi owó gbára rẹ̀ lẹ̀ nínú ìyà ọlọ́wọ́n ba lọ́jọ́ tí yóò lè fi kókan gbára rẹ̀ lẹ̀ nínú ìyà ọlọ́wọ́n ba lọ́jọ́ tí yóò lè fi nǹkan kan sọ̀yà wípé tó fi gbára àwọn lẹ́rìí níwájú ìyà ọlọ́wọ́n ba àyàfẹ́ má pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú àìdá nǹkan kan pọ̀ mọ́ mẹ́jì àpàdé rẹ̀ lẹ́lẹ́bọ̀ wọlájẹ́kọ̀ọ́sọ rẹ̀ àbẹ́mbà padà sọ àtàlá kúrò níbi ìwà nífàkù jọjáre mẹ́jì àgbéwà mọ̀nàfíkì pàdé wọlọ́wọ́ba wọlọ́wọ́ba subhanahu wa ta'ala ìntàǹgbọ́ ìjọba jẹ́rìí faniláyé àti lálìkìyàmá mẹ́jì ọ̀jẹ́rìí lé lórí wọlájẹ́kọ̀ọ́sọ rẹ̀ mẹ́jì kí n tá máa sọ mẹ́jì ọmọ yàtọ̀ sí nǹkan tá máa ṣe n tá máa ṣe náà mẹ́jì ọmọ yàtọ̀ sí nǹkan tá máa sọ wọlájẹ́kọ̀ọ́sọ rẹ̀ mẹ́jì kí ṣàìtọ́ mẹ́jì orí agbámú ájíàmù gbogbo gbà lamọ́ra wà sẹ̀sí wà Allah subhanahu wa ta'ala pé májì àgbàbẹ̀dó lórí ibú wájú rẹ̀ síjọ́ rẹ̀ wà mẹ́sà máa kẹ́ ẹnìkọ̀ọ̀kan wa lójú ọ̀nà ìyọnú rẹ̀ lò wá fún ìyọnú rẹ̀ lórílẹ̀ má lò fún bínú rẹ̀ níjẹ́rù fún wa pati ìtàfi wá gbọ́rọ̀ náà wà subhanahu wa ta'ala mẹ́sà àbáni pọ̀jú bá sí ń fẹ́ lọ wọlá àjọkàn sóre la hawla lana wala quwwata illa billahi al-azim ní ìjẹjọ́ à ń bá ọ̀rọ̀ bọ̀ lórí àyà tí Allah subhanahu wa ta'ala fi ń sọ àsọtẹ́lẹ̀ tó sọ fún Bani Israel wípé ẹ má dàn kan kò ní Allah subhanahu wa ta'ala tẹ́ ẹ má dàn kan kò mímá ẹ máa ṣe dáadáa sí àwọn òbí méjèèjì ajé kó yé wa wípé bọ́lá wọn bá ṣe tó ó yàtọ̀ sí bí Yorùbá ṣe tó Yorùbá ní máa sọ wípé òǹbí ni kò tó òun ni ṣùgbọ́n náà wò tó báwọn lẹ́yìn ìgbà tó tò tán pé ká má pa nǹkan kan pọ̀ mọ́ ohun tó fi sí kejì ló ń bí o ọ̀gá wa àáfà wa nọmba tírì ní àwa o sí nọmba tú o bàbá àtìyá wa wọ́n ju òǹbí wọ́n ju olùkọ́ wa lọ o bàbá wa àti màmá wa wọ́n ju àáfà wa lọ o bàbá wa àti màmá wa wọ́n ju ọ̀gá wa lọ o Allah subhanahu wa ta'ala ó lẹ́yìn eléyìí in tí mo tún pa yín láṣẹ òun náà ní kí ni o kẹ́ ẹ máa ṣe dára sáwọn ọmọ òrukàn aṣọ asọ̀dì tí wọ́n fi ń pè ọlọ́mọ òrukàn bákan náà ẹ mọ̀sára sí àwọn alásùnmọ́ yín tẹ́ ẹ̀jọ̀jọ́ fámìlì àwọn wo làwọn ń tàn asọ̀dì ẹ̀ ń bẹ̀ bó ti pa ní inshallah rahman àtùmọ̀ sọ síwájú dáadáa nígbà tá a bá dé suratul nisa inshallah ta'ala ṣùgbọ́n ibi tá a dúró náà ni ibi tá a sàn sọ yìí pé wal masakin ẹ máa ṣe dáadáa sí àwọn sí àwọn aláìní ní ìjẹjọ àmọ́ hadith wọn hadith abdul abbas nígbàtí Allah subhanahu wa ta'ala wa yíò sáwọn sàlám lójú rẹ̀ a ní àdífi ọ̀ fẹsẹ̀múlẹ̀ pé ojú ayé ní ojú rẹ̀ ṣùgbọ́n sọ àsálàmù arọ́sọ̀tọ́ apá àwọn akọ́ láwọn ẹ̀kọ́ kan pé kọ́ máa sọ apá nǹkan mẹ́ta kan pọ̀ tọ́já pé kò sí fún ẹnì kankan mọ́ lórílẹ̀ lẹ́nìí tọ́já wípé agbára ọlọ́run fi agbára ayé sọ́wọ́ rẹ̀ ìmọ̀ ojú lórílẹ̀-èdè ni o àbọ̀jẹ́ gómìnà ní stéètì ibìkan àbọ̀jẹ́ chairman local government ibìkan àbótí ẹ̀jẹ̀ kánsílọ̀ fàdúgbò òbí kan nǹkan mẹ́ta ìkò sí ẹnìkan mọ́ lórílẹ̀ tí mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó lè pè sára rẹ̀ bó ṣe pé sàmsàn sálàm ìdánkìní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta náà òun náà ni gbogbo tí wọ́n bá ń pè níran dáadáa jẹ́ ọmọ àtọwọ́ mi sẹ̀ gbogbo tí wọ́n bá ń pè níran aburú mẹ́jẹ̀ ọ̀tọwọ́ mi sẹ̀ wáá jẹ́ máa nífihàn tí ò tó mi tọkàntọkàn kò sí ẹnìkan láyé lélẹ̀ tí ẹ lè sọ wípé ọlọ́run ọba fi ètò ayé kan sí kejì sọ́dọ̀ rẹ̀ tí mẹ́tẹ̀ẹ̀ta yìí pé sọ́dọ̀ rẹ̀ tó bá ń sọ wípé òun nífẹ̀ẹ́ kí dáadọ́ ọmọ ṣe látọwọ́ òun ọ̀nà wo nígbà dáadáa ẹ fi ṣe látọwọ́ rẹ̀ èèyàn mélòó láyé lẹ́nì ló lè jókòó lórí àga àṣẹ tí ó wà á máa sọ wípé bóun ṣe dórí àga yìí kìí sórí àga ẹ̀jẹ̀ ló ti jókòó èèyàn mélòó bákan náà èèyàn mélòó ìlọ́fẹ́ ṣe dáadáa láyé lẹ́nì tó wá jẹ́ pé tí ayé bá mú lọ́wọ́ lẹ́bi dáadáa kò ní gbọ́ lè sùwà dáadáa fúnra rẹ̀ asàlẹ́ yìí jẹjọ bí ní láì tààlà bákan náà àdúrà tọ́lá sàṣà nǹkan sàṣàrà kò máa sọ yìí wípé wa hubbul masakin jẹ́ máa nífẹ̀ẹ́ àwọn tí ò tó ibi tàdé náà ni ṣùgbọ́n àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n sá àfẹ́ẹ̀sìn wọ́n sàlàyé àlàmẹ́rì tọ́pọ̀ fún wa nípa wípé aláìní téèyàn bá wójú rí Allah subhanahu wa ta'ala kọ́ máa dun àwọn aláìní nú. No kọ́mọ máa pa aláìní kọ́mọ máa pa wọ́n lẹ́kún tí a bá wújọ sọ̀tàálá àwọn tí ò tó yàn kéèyàn ò wọn máa rí dùnú látara wọn alọ́sọ̀tà wọn sọ eléyìí pé àsìtẹ́rẹ̀ tá sọ́fọ̀ sọ iná wa a rí wípé méjì kan bẹ ara wọn ṣùgbọ́n méjèèjì ṣé yàtọ̀ ń bẹ ń ǹjẹ́ ìkí ọwọ́ ìkí ẹsẹ̀ bọ́sẹ̀ ìbẹ́nu túnmọ̀ wọn àbí òsì ń bẹ́ o náà ni alifakiru aláìní là ń pè ní èdè lábáwá àti alimiskinu àtàláìní bákan náà ṣùgbọ́n nínú ayé miskinu singular ni plural rẹ̀ ni masakinu fakiru singular ni plural rẹ̀ ni fukọrọ́wù sí yàtọ̀ ń láàrin méjèèjì àbí òsì yàtọ̀ láàrin méjèèjì ìtìláàfù mìíràn àwọn àfa onímọ̀ apá kan àwọn àfa ní alimiskin ẹni tí wọ́n bá pè ní miskin kèé sí ẹgbẹ́ alifakir ó ju fakiru lọ asàdé ìjẹjọ pé asàlàyé lé apá kan sì nílá alifakiru olótósí ní ọ alimiskinu nùọ́sì. Hmm àwọn àfáà tí wọ́n lọ síbi pé mìskínù ni wọ́n lọ sọ àtàlà ń sọnù suratul baladi wípé a'udhu billahi minash shaitanir rajim aw miskinan dha matraba ẹ máa ń ṣe dáadáa kọ́lá kọ̀ jẹ́ ìntẹ́ fi ojú ọlọ́wọ́ ba olẹ́ńtọ́ jẹ́ aláìní dha matraba tó jẹ́ wípé ohun àtẹ̀pẹ̀ wọn èè jìnà síra wọn bẹ́ẹ̀ bá délé ẹ̀ lè bá fóòmù bẹ́ẹ̀ lè bá ga bọ́yọ̀ sí ìlọ kékeré sẹ́dẹ̀ẹ́dẹ́ tẹ́ni fún tàbí ẹ̀pẹ́ tẹ̀rọ dì fún sahih ọ̀rọ̀ mi tó pàtí wọ́n sọ ṣùgbọ́n ọ̀rọ̀ kejì ni wípé alfaqiru kèésì ẹgbẹ́ alimiskin nínú òsì àkọ́kọ́ kápadà sí inú èdè lábàá gẹ́gẹ́ àsọ ẹnì èdè lábàá wa yọ help wa. ní àwọn àyè kan tàbá fẹ́ clear àlàmọ́rí ẹ̀sìn nígbà kèèsè yorùbá ó ní ẹ̀sìn fi wá kèèsì ìsàwúsá lè wá kèèsì ìsèkíní yíbò lè wá ó ní bàbá ìmáàmù ní ẹ̀ àwọn àrọ́mọdọ́ máa o tí wá kí a o báyìí máa ọ̀rọ̀ inú báyìí máa a afẹ́ gbọ́ pé a ah. wá sọ fún wa padà pé àìlọ́kọ́lẹ̀ ah, bàbá òwò lè sọ bá ní o àìlọ́kọ́lẹ̀ ah, ká sékè ní o bá ń sọ fún ẹ pé mo ní wọ́n káàbọ̀ sílùú yìí ọlọ́pàá gbà ní aláfẹ́ gbọ́ láti ẹnu bàbá gan ọ̀dà tó sọ fún ẹ pé eré èéfa ọmọ rẹ̀ ọ̀fa torí mọ́jìyà làbí ní gbogbo ntẹ́wé náà ọ̀rọ̀ ní ṣùgbọ́n wọ́n ní ẹ̀sà sọ fún ẹ ní èdè tí tán gbọ́ bàbá wa náà ń bọ̀ láàrin bí wákàtí kan wọ́n jáde sẹ́wọ̀n máa funfun mọ́ ẹgbẹ́ mà nìyẹn á pàṣẹ èdè lọ́wọ́ gẹ́gẹ́ tá a bá ti wá gbé méjèèjì wò á wà á rí pé èèwo olójúra wọn lọ á wà sínú aya quran lẹ́ẹ̀kẹsì àtùpà sínú ahadith àkọ́kọ́ mẹ́rẹ̀ẹ́rọ tí wọ́n bá ní tí wọ́n bá pè yẹn ní miskin miskin ó lẹ́yìn tó jẹ́ pé lahu wa kasbun ó lóólọ́ ó ní wọ́n bá dúkìá díẹ̀ ó sì níṣẹ́ tí ń ṣe ṣùgbọ́n la yakfihi wa iyalahu bi rummatihim ṣùgbọ́n miss of livelihood díẹ̀ kọ̀ọ̀ká ilé ayé rẹ̀ àti fámílì rẹ̀ bùkátà èèyàn jẹ́ ten thousand lóṣù in one three three five ẹ̀rẹ́kùn ó ní àbí òní ó ní ṣùgbọ́n kò tó kí ni o kọ awọ rẹ̀ ọ̀kájú kí ni o kọ̀kájú lù ìpìlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ lọ́dọ̀ lárúbáwá wọ́n tún wá lò padà wípé ó náà ní kúlù man aska nẹ́tí wùlẹ̀ hájà ó ní tòótọ́ ṣùgbọ́n tí n tí ń bẹ̀rẹ̀ bá ti ju tó ní lọ ẹ̀ ní gbọ́n lẹ́nu ẹ̀ mọ́ bá ṣùgbọ́n ní ẹ̀ dá sí ti ń wí ni mi ṣe bí wọ́n yá tútù ọ̀lẹ̀ ìwọ́n ní àdá ni nígbà tí a ń ṣe ọ̀sùn two olè ń tọ́jẹ́ pé la láàmàlàlàwù wàlá kásbàlàwù kò lówó kò sí ní nǹkan tí ó máa jí ó lówó lọ yóò ti ẹ̀kẹ́rẹ́ ni o yóò pọ̀ ni o kò ní ibo ni ẹ ti wá yọ fàkírù wọ́n yọ láti di fàkọ́ọ̀rù fàkọ́ọ̀rù ní plural ni fún fàkọ́ọ̀rọ̀ eegun ẹ̀yìn ní ma ó ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ láti ọrùn bí kúlù ìnsáni gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ọlọ́run fún ni salasun wa salafuna faqirotun ẹsẹ eh, faqorotun kullu insani lahu salasun wa salafuna faqorotun àti eh, ẹbá jẹ́ súrẹ́ǹtì mẹ́sìn wọ́n má bínú tààtà sọ̀rọ̀ nǹkan tí ọ̀bà rí bẹ̀ẹ̀ nù tí ẹ kọ́ wọ́n dá wa padà wọ́n kẹsà pè rí bẹ́ẹ̀ ọmọ ẹ̀dà kọ̀ọ̀kan láti ibi dé ibi tá ń pè ní zanabu zanabu ni rúsúrúsù tí jálẹ̀mọ́ wá ní àsọ̀rísù àbọ̀bí àsọ̀rísù yẹn ó nìkan sí léegun tí ò ní lára wa ó parí sí ibi gbogbo ẹranko tó bá ibi iru rẹ tó ti bẹ̀rẹ̀ níbi ara rẹ̀ ó là ń pè ní rúsúrúsù ọ̀gángan a èèyàn wa ń bẹ àwọn kan ń bẹ níbi ọparí sí o táàmì kò kí ìtàn táàmì ò tiẹ̀ kí rárá ẹni tí wọ́n bẹ̀rẹ̀ bíbá kò lè rìn tí èjáde láyé àwọn yọ dé padà bọ́bẹ̀ yọ pẹ́rẹ́ tí ọ̀bẹ kí ìpadà tí wọ́n bá sọ pẹ́sẹ̀ rẹ̀ wọ́n dorí wọn kodò láwọn lẹ́yìn ni bọ́bẹ̀ bọ́sí ọbọ́sí bí ọba bọ́sí tí wọ́n bẹ̀ ṣe mistake ó lè padà wà á má dára mọ́ tàbí kọ́ gbàgbẹ́ cross border láwọn á ti bẹ̀yẹ láti bí egun ọrùn síbẹ̀ 33 three òní tí bẹ́ẹ̀nbẹ̀tọ̀ náà ń fi so ara mú sábúrú ń fi nìrúnúkì méje ń bẹ lọ́rùn wàsínàtà aṣọ́tà fi zahari bẹ́ẹ̀nàlẹ̀ àbọ̀ọ́lì láàrin ẹ̀yìn sí ẹ̀fà twelve ń bẹ́ẹ̀nbẹ̀ wàfìlìbákùnì márùn-ún oṣù inú mú márùn-ún ní ibi tí ẹ̀yìn pín sí ń bì tó fẹ́ lọ rè jó ibi tí egun pín sí gangan márùn bẹ́ẹ̀ wà arúgbó àwọn fi rúṣrúṣ mẹ́rin bẹ́ẹ̀ ní rúṣrúṣ tá a bá wá ní seven plus twelve kí ló fún wa plus five plus five plus four so then, ni ọ̀dà. tí èèyàn bá wá dẹ́ntì kan bá kán bẹ̀ tí ò lè dárí mà wọ́n máa wá pè ní wọ́n máa pè ní maksuru lifakor ẹni egun ẹ̀yìn rẹ̀ kán àṣetùmọ̀ tí wọ́n fi wá yọ fàkírù bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n ń sayé fún tí ò lè sayé rẹ̀ ẹ̀rẹ́kùtà wa lọ́gà wọ́n ti sẹ́lẹ̀ ẹ̀hùn sí ti sẹ́lẹ̀ egun ẹ̀yìn kí ló sẹ́lẹ̀ egun ẹ̀yìn o. ńgbà ọ̀sẹ̀lẹ̀ egun ẹ̀yìn tẹ̀kí ni wọ́n ń ṣe fún ìrà amẹ́lẹ̀ ọlọ́run tún àṣe ìlọ́fà tó fi jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ kún fún ìbí Allah subhanahu wa ta'ala a tún wá pa sínú al-Qur'an nínú suratul Kahf a sà sọ wípé wà kíánà wà amásẹ̀fínàtù ìrẹ Musa sórí ọkọ̀ ojú omi wọ́n gbé wọn lọ́fẹ̀ẹ́ tóòtọ́ àwọn ọlọ́kọ̀ ojú omi wọ́n mọ̀ kọ́dírù rí wọ́n wá gbé wọn lọ́fẹ̀ẹ́ wọ́n wá fẹ́ẹ̀ débi tí wọ́n ti sọ lọ́ọ̀kan ànábì kọ́dùrù bá máa ké ní bá ń sá síléètì kan lára síléètì tí ń bẹ lára ọkọ̀ ojú omi ní bá ń yọ ẹgbùsẹ̀ ah, àwọn tó tún bí alábẹ̀ tí gbogbo ọwọ́ wa ọwọ́ ni à ọwọ́ tó bọ́ ojú omi jẹ́ náà amma safina tó sọ́rọ́ kò ojú omi fakanat limasakina àwọn kan tí a ní tí tí wọ́n ní òótọ́ wọn ní à ń fi kíní ìmánéjì ìgbésí ayé wọn bí a tún padà pawó náà láàárọ̀ sùlẹ̀ kò ní káńtàrà lè wọ́n béèrè ọba kẹsì ń bẹ wájú wàkánà wàrọ́ àwọn malikun yaahudu kúlẹ̀sẹ̀fínà tí bọ́sùbá níwájú wọn náà yẹ ibi tí wọ́n ti sọ sí ọba kan bẹ́ẹ̀bẹ́ ó ti náà dòǹgàrí tì máa ń rán wá ṣe ti omi gbogbo akọjú mi tó wá ti wọjú báyìí yọ̀ ọ́ gbà ìtàwọn èèyàn fi ń ṣe mí sọ̀fẹ́ lérúdì kọ̀ọ̀ka yé wọn tẹ́lẹ̀ bọ́bá yẹn bá tún wọ́n gbà lọ́wọ́ wọn kí ó túkù tí wọ́n máa jẹ àwọn arí mìsíkìnù ń bẹ̀ yẹn a rí wípé ó tún lóòsì fàkírù nínú Kùránì yẹn nínú hadithi gangan kan rasulullahi sallallahu alaihi wasallam yasalullah almaskana wa yata'awwadu min alfaqri anabi máa béèrè maskana lọ́dọ̀ Ọlọ́run òun náà ni allahumma ja'al kúta ali muhammadin kafafan Ọlọ́run bá ń sàánú èmi anabi àtàwọn alẹ́ mi dákun tá a bá jẹ lóòjọ́ ni ọmọ tìṣíà mọ́jà ní ń tàṣẹ̀kúdọ̀la ó sì lóun bẹ́ẹ̀ jẹ́ anabi. twelve million lákàtì. wàkẹ́rì yẹtẹ ẹwà gbọmọlẹ fẹkẹrì oṣù ọlọ́run máa pe ọlọ́run ọba mi o níbi àìní ní rárá. ìkan ma ṣayé ẹni fún ni. kọ́ wá jẹ́ pé àtìtáwọ́ ti máa wá ṣayé rẹ̀ fún ẹ ọlọ́run wa n bẹ̀ o. tá a bá wà wọ méjèèjì tá a wá lọ̀gá àwọn apà sínú Qur'an ọlọ́sọ̀rọ̀ ń gbà tó zaka ó ní ìnáwó sọ̀dàpọ̀ zakai jẹ̀mọ́ ẹ̀jẹ̀ àkíyèsí ara wọn tá a bá rí bí zaka afọ̀rọ̀tọ̀ pọ̀ o ìran mẹ́jọlá fún zaka wọn ò pè mẹ́sàn nínú Qur'an nínú ẹ̀sìn ọlọ́run bá tó gbélé yàn lọ alifakiru lọ́wọ́ fi abẹ́rẹ́ ó ní ìnáma sọ̀rọ̀ kọ́ tìlẹ̀ fukara àwọn tí ó ní bẹ̀lẹ́ pé wọ́n ó tiẹ̀ ní díẹ̀ kò tó àwọn ni àkọ́kọ́ ẹ̀ ń tẹ́ máa fún zaka o. ọlọ́run kan ṣe bẹ́ẹ̀ fẹ́ lómi ọgbọ́n ọmọ ọ̀tún yàtọ̀ sósì ṣùgbọ́n kò ní ọpọlọ kí wọ́n pé tó bá ti mú wáhùn mọ̀ wáhùn tù ní ọdí o ọlọ kò yé wọ́n tún fi ibi ẹnu òkọ́sẹ́ bí ẹni ọbọ̀ abẹ́rẹ́ òwú ọmọ awé mọ́sókòtò wọ́n kọ́yùn náà títí títí kò yé yóò sì sáyé sọ́gbọ́n èèyàn sì ti sáyé ẹ̀ báwọn òun á tún agbá ó tún bá pa ẹni rìn bóòlù owó tó yóò ṣe ah! ó ní kí lẹ́yìn tí olóòwò wusẹ́ irúṣẹ́ ò lẹ́yìn tó ń wò ó ní ọwọ́ wa ń kó kádàrà wà á ètò ọ̀bá tí rí sẹ́ ń sẹ́mà láìláìlọ́lọ́ òun ọ̀yẹ̀dú ẹ̀lẹ́kùn téèyàn bá ti mọ lọ́n tán ẹ̀yìn mọ́tà àwọn ọmọ wí ni wọ́n nínú ẹ̀ le ẹgbẹ́ ẹgbẹ́ pé tí ó kò rí ibú bọ̀ ni wọ́n máa fi lọ o sì ní í ṣe ó ti yí ọ. báàmi àdúrà ni ẹjẹ máa ṣe ń wọ́n kúkú páàsì lórí ọ̀sán tí ó gbà ọba mọ ewé èso gbó sọ̀rọ̀ yìí ọgbọ́n orí odó ọgbọ́n ọ̀rọ̀ kí á lé àṣẹ fún mi náà. bẹ̀rẹ̀ nìkan èwo ní abúlé ìbá mi wọn náà ké ni. Ah! ẹ̀fẹ́ kọ̀pẹ́ ni. ni. bí má tiẹ̀ ní gbàrà tó fi mélòó ní àjẹ àwọn ètò wà ní lẹ́bàá kẹ́sí. kódà kan bá ti ṣe yàn lánàá ní àṣeyẹ kan pẹ́pẹ́ yẹn tí ọ̀nà ó ń bẹ ọwọ́ akọ aláṣẹjẹ rẹ̀ pẹpẹ yẹn ni ó sì jẹ ní tìyẹtìyẹ. ẹlẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ti pọ̀ ọmọ nínú gbọ́dọ̀ ti pọ̀ nù àbò sọ́mà ni wàláì tí wọ́n bá ti pa ń sẹ́mà kò sí ẹ̀ tó lè sí lórílẹ̀. lọ́wọ́ àwọn abọ́bẹ̀ fúnra wọn wọ́n wá fẹ́ túmọ̀ méjèèjì ó pé yẹmùsílì fàkí rúwà kúlù ṣe ìdìdùhù yẹmùsílì fàkí rúwà kúlù ṣe ìdìdùhù wà náà sùtúgùlì kúdùnàhù. أبوابها والناس تغلق دونه أبوابها والناس تغلق دونه أبوابها والناس تغلق دونه أبوابها ويرى الأداء وتراه ممقوتا وليس بمذنب وتراه ممقوتا وليس بمذنب ويرى العدا وتلا يرى أسبابا ويرى العداوة وتلا يرى أسبابا ويرى العداوة وتلا يرى أسبابا ويرى العداوة وتلا يرى أسبابها حتى الكلاب إذا رأت رجل لغنى حتى الكلاب إذا رأى رجل لغنى رأت حتى الكلاب إذا رأت رجل لغنى حنتي إليه وحركت أذنابها حنت إليه وحركت أذنابها حنت إليه وحركت أذنابها حنت إليه وحركت أذنابها عشيا وإذا رأت يوما فقيرا ماشيا وإذا رأت يوما فقيرا ماشيا وإذا رأت يوما فقيرا ماشيا ذهب وشردت أيابا نهبت علي وشردت أيابا نهبت علي وأردت أشردت وشردت أيابا نهبت عليه وشردت أيابا أفاني يمشي الفقير يمشي الفقير وكل شيء ضده ẹni ọlọ́run bá ṣe ní sẹ́nu pé tálíkà ni mìskínù nù tá a bá fẹ́ tún yóò bá hmm. tálákùúta òní fàkírù ọlọ́run mọ̀ sí án tálíkà mọ́tò sí án tálákùúta báwọn àgbàlagbà ṣe é pinlẹ̀ yóò bá nìyẹn àmín tí ó sì bá múyàn dodo tán téèyàn wá rí sókòtò dànù òsì òsì yẹn tó láwọ̀ tẹ́lẹ̀ ó fi á di pótó yọ agbádá wọ́n á pè ní tálákùtà kí ni ẹ pè. tálákùtà ọlọsàn bẹ. ẹni ọba rí báyẹn lọ́wọ́ ní àlùfàkìrù kò níṣẹ́ kò ní tí ó sọ̀dọ̀ owó kò ló tiẹ̀ fẹ́ẹ̀ mọ́tò àbí òtò kò tiẹ̀ nira ni tírú ẹni bá ń wá ń kọjá lórílẹ̀ kúrú ṣe ní fàkìrù wa kó lò ń tọ́ lọ́ndọ́ sì máa mú lọ́ta. kọ́dà wàhánà sùtúgùlì kùdùnáhù àbúwà bá wàhánà sùtúgùlì kùdùnáhù àbúwà bá wàhánà sùtúgùlì. ẹgbẹ́ tilẹ̀kùn lé wọn ah. mọ́kò tí ẹ bá ti a kọ́nà ọmọdọ̀dọ̀ rẹ̀ ní bọ́ wàtàrọ̀ máa mú kú táwọn wọlé ìsẹ́bímú níbi wàtàrọ̀ máa mú kú táwọn wọlé ìsẹ́bímú níbi tó bá yọ náà kan báyìí ó sì ti táwọn èèyàn máa bínú rẹ̀ láìsẹ̀ kò sẹ́ yóò àyọ̀gbá bẹ́ẹ̀ sẹ́ wọ́sọ̀dá kí mo tó á ṣe báyìí ní ìsìn. wọn ò mọ̀ rí ibìkan tẹ́lẹ̀. wọn mọ̀ rí tẹ́lẹ̀ o. ọkà kọjá sí ti. kí ló fà á aṣọ ọrùn rẹ̀ ti ká bí ṣe ń rìn bọ̀ kó tó wá ń báǹsì tẹ̀lé lẹ́yìn bẹ́tùsì pass kí lè mú padlock ló tún fi mú kò yọwọ́ pákó eyín ẹnu rẹ̀ bí ẹsẹ̀ ìgànnà gbanú òjò ni kìsẹ́ gbanú ẹ̀rùn yóò ti green وتراهم مقوتا وليس بمذنب pàṣẹlọ ọ̀kan ó rí táwọn yóò sábà kó yẹ lẹ́sẹ̀. ويرى العداوة لا يرى أسبابها ويرى العداوة لا يرى أسبابها. máa dọ́kùnrin láàmú pé ah, ah, àà kí kí mo tún ṣe fílì náà ní ìsìn nítorí wípé ó ṣe nǹkan fún òun ní ọmọ pọ́n ṣe bó ṣe jókòó tìlẹ́ ó ti sú eléyìn pé ààyè ah, ṣe mọ́ wá rí báyìí torí ọkàn ọ̀fà má gbogbo ọ̀jọ́ra wọn afáà ní kí wá sí èèyàn nìkan ní nǹkan yẹn ń dà láàmú àtàlíkìlá bú ìdárọ̀ àti rọ́jùlá lè rìnà حتى الكلاب إذا رأت رجلا غنى bó ṣe jẹ́ra kọkàn tó sọ́bọ̀ bó ṣe rí ẹ̀rọ tó bá sì rí ẹnì tọ́ ló ń kẹ́ ó bọ́ọ̀lẹ̀nu ọkọ̀ ńgbà tí ó bọ́ọ̀lẹ̀nu ọkọ̀ bàtẹ́ẹsẹ̀ white ṣòkòtò tí wọ́n wọ̀ sásọ white àwọ̀tẹ́lẹ̀ white agbádá white kìlọ́wọ́ white aago tí a dé white ankachi for wọn white wọn tún bọ́ọ̀lù ẹ̀mú ọkọ̀ kí ni o white wọn tún tẹ̀pa kí ni o white wọn wá ń jẹ́ ají kí ni ẹ Mr. White ají white. bí báwọn ajábáyú ẹni báwọn. hannati ilayhi wa harrakati adinaba. hannati ilayhi wa harrakati adinaba. حنت إليه وحركت أذنابها pẹ̀lú àwọn ẹja tí ó máa pẹ́ burú àwọn láì jẹ́ kó fájá ló ń jẹrí wọ́n máa dùrù fún bí ẹ̀kọ́ lọ́wọ́ wọn ààyè ah, ah. ah, bí o ti ẹ̀rí nǹkan pẹ́lá lára eléyìí òun iná dùn àti ogun táwọn èèyàn ṣùgbọ́n tó ń ti bá jáṣe náà wà ìdárọ̀ يوما فقيرا ماشيا وإذا رأت يوما فقيرا ماشيا bọ́jà bá sí ẹ báwọn ajá bẹ́ẹ̀ rí olùsì tá a pèrè tálákùtà yìí tí bá rìn lórílẹ̀ ńjọ́ kan lágbo ilé ibi àwọn ajá wáyé. نابت عليه وشردت أيابا نابت عليه وشردت أيابا نابت عليه وشردت أيابا lọ́kùn ló sì wọ́n mọ̀ gbọ́mọ̀ ni wọ́n mọ̀ wá ẹyin sí lọ́ọ̀kan wọ́n mọ̀ ẹyin mọ̀ wọ́n wà nàbí o yóò tún mẹ́wàá wò pé kí mo tún ṣe fẹ́ ilé o. ọmọ ẹranko rèé. ọmọ ẹranko náà tún máa bínú ẹ ọlọ́run mọ̀ ní tálákùtà. ìkejì ńkọ́ ah, àdàbí mọ̀ tọrọ yìí na bóun ká ìṣe báyìí na kàtúrásìkì ká máa nítọ̀ lálẹ́ àtúnì lóṣù mẹ́fà náà lọ́dún ọdún mẹ́rin mẹ́rin àwọn èèyàn. ìdán àwọn afọ àwa ní kò burú ẹnìkan bẹ́ẹ̀ náà sọ̀hábà ìmọ̀ sí dáadáa ojú méjì ni wáyà ìwà akínni tí wọ́n bá lọ sí ogun tí wọ́n bá wá dé padà ìbádàbí ṣe máa pín tí wọ́n bá gbà ń bẹ ìmọ̀ wò pé ó yẹ kíta wa tí egun wà tá wà ládùúgbò kójú tàn kan lọ ìrọ̀ àkàwọ̀ bàbá ìmọ̀ Bukhari ìwọ́n mi wà wípé ìmọ̀ ń ṣe ṣùgbọ́n ó nírègùn máa ń ṣe sọ àwọn ìgbébà bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ àbúrò dájì mi wọ́n bí ẹ̀ka ẹ̀wọ̀n ọ̀dẹ̀ létò ẹ̀ àwọn alátọ́ ẹ̀ tó jáde yíwa ẹ̀ lápẹ̀rẹ̀ ọmọ rẹ̀ wá lọ fẹ́ jẹ́ ẹ̀rọ sàṣàṣàlá ó ń sẹ́lọ̀ àwọn tí ò tó yín nǹkan méjì lẹ̀ rí látọ̀dọ̀ náà látara wọn gbogbo ẹgbà máa ń sàánú ẹni tí ò tó ọ̀tọ̀ ò lè borí ẹ gbogbo ẹgbà máa ń sàánú ẹni tí ò tó ọlọ́run wọn máa pààrọ̀ fún padà nǹkan méjì ilé ìmọ̀ rárá sí nǹkan méjì lẹ́yìn máa tún rí ìrànlọ́wọ́ lórí ntẹ́yìn náà ń fẹ́ lórí àdáwọlé yìí bìdó àfààyè kùn pẹ̀lú dáadáa tẹ́yìn náà bá ń ṣiṣẹ́ tí ò tó yìí ni o. láti gbò ti dórí òtò dé òun ọmọ lójú àwọn tó ń bọ́ lọ́wọ́ ó ní wọ́n fóògùn bọ́ ń lọ oògùn kọ́ sí ní bẹ́lẹ́mì rẹ o tàwọn fóòrùn ní o ẹgbẹ́ bí wọ́n kán ní bẹ́lẹ́mì rẹ o ẹ wà ní ẹnìkan tó ní tó wá padà dẹ tí ò ní mọ́ àfẹ́ tí ń fara lẹ tí ò tó ń bà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ kàn wò sún náà lórílẹ̀ gbogbo ẹ̀dá tí bá máa gbà gbogbo tó ń di ọpọlọ òun ló fi dì í yóò máa fọ́ gbárí àwọn ẹni ọlọ́run lánàá wọ́n gbọ́ bọ́ọ̀lù sàṣẹ ń pariwo pé ẹwà sí tọ́lọ́hún ẹwà sí tọ́lọ́hún ẹwà sí tọ́lọ́hún òun kálukú sì ń da ayé lẹ́fàlíkì àmà wàhálà Abubakar wọ́n bẹ̀rẹ̀ bọ́ amsa ń pèsè dáadáa gbogbo ní àlọ́lọ́ kó wá àrẹ́bí ní kìlọ̀ sẹ́kù ó ní ìṣẹ́ nkankan fáwọn ará ilé mi ṣùgbọ́n ọlọ́run pẹ̀lú ọ̀dọ̀ wa kan nàbí tí mo sẹ́kù fún wa nù ìntọ́nà ọmọ bá ń fi tún wa àti tí wà nàbí náà bá ń fi fi ní sùúrù ó ká kúnkún tiẹ̀ wá Umaru dé òun láti ẹ̀ méjì ó kú lajì wa ọ̀sán ní kìlọ̀ fílẹ̀ ó ní mo fìlàjílẹ̀ fún ara ilé fọ́nà àtànàbí ní fìlàjí yòókù abákìrì wa ń kọ́ ń tiẹ̀ gbogbo ẹ̀lú mọ́kò wa ń tiẹ̀ ah sí ọ̀rọ̀ ìmánì nǹkan jura wọn lọ àwọn àfa wa ni káfí ìntọ́sẹ̀lẹ̀ sínú ọ̀sẹ́yìn káfí sínú bracket ó wá sàlàyé ẹ̀ wípé ta ni tí ò tó wa. tí ẹni ká ṣe láàánú ọ bẹ̀rẹ̀ látòrí ìyàwó torí àwọn là fún ọ àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n ní tẹ́ ẹ bá rí ọkọ tí ń jẹ́ ń jẹ ìyàwó rẹ̀ ajá ní ń jẹ o olùmọ́tì yìí o wọn ètí ìrún funfun láyà rẹ̀ ni o ju ọba ń lò débi láyà rẹ̀ yọ mọ̀ pé tàn wọ́n firi mi fẹ́ǹtagbára àti nídìí ọkàn lọba ń o àbọ̀dálé ẹ̀rú o lẹ́yìn náà àwọn ọmọ ẹ̀ka sàṣà ń jẹ kan hadisu ibn afro àtẹ̀mẹ́ni hamsa wárí hasan ogbé oke àbí ju òkè àbí nkìsì ọmọ. ó wá ń yẹ̀ lẹ́nu pé àà ẹni tó rán sí gbogbo ayé ó tún wá ráyè eléyìí ní adúgbò ọmọ ẹgbẹ́ ní ìdúró kéde rẹ́rìn sí àrẹ́bí ọmọ mi lọ bí mẹ́sàn sí mẹ́wàá iye ò gbé kẹ̀kọ́ kẹ̀nu oníbẹ̀lẹ̀ pé ó kì í sí à ànábì ní ìkẹ́ni ẹni tí èbá kẹ́yìn lórílẹ̀ wọn akẹ́lẹ́ ti sánmà náà kí ó sì ra sọ́mẹ̀ wọ́n tó kà sí kẹ̀ ansa òsì lẹ́njọ́ kan ìyàwó Aisha wà wà lé obìnrin wa méjì kan ó ní ya Rasulullah ó ní ìyàwó ìyàwó malmumini umm ama mi ti mo kó lọ́wọ́ yìí nǹkan kọ́ ọ̀bọ̀ ọ̀nù wa àtẹ̀mí láti òdìdí ìjọ mẹ́ta sí ẹ̀kan bẹ́ẹ̀ lé oṣù ọlọ́run bí ìyá náà wọlé lọ sádùá nàbí ọlọ́run kò ti gbà mo rí ẹ̀rẹ́ tó ń bóde wọ́n sáré tábúrú méjì ní olé oṣù ọlọ́run wọ́n sì tó gbọ́n ní jẹ́bẹ́jẹ́bẹ́ ni wọ́n rí támúrù mẹ́ta mẹ́ta ìyàsáko fún wọn ìyá ń bá mú kan wọ́n fọmọ rẹ̀ náà nǹkan kan ìyá rẹ̀ tí ìpínlẹ̀ ọlọ́tán ọmọ ti bó ikọ̀ kan ti ẹ jẹ ìyàwó á sì tiẹ̀ kọ̀ máa mú lẹ́nu náà wọ́n bá tún náwó sí ah, ìyálé mi náà ìjẹ nǹkan kan ọ̀dà ìyàbá tó là méjì ìyàwó ṣàṣìwò bá pé ìmọ̀wó lélẹ́yìn والحديث مفسد امام بخاري ما ترى بيو دي padà ìyàwó Aisha ni mo rí màkà lórí o lára bí amákan báyìí báyìí báyìí lọ́rọ́ rẹ o ànàbì ni bí ṣe ń ṣe ti ń sì ń sọ pé òun ti bọ́kùn náà lọ́rùn rẹ̀ ní ìsọmọ ọlọ́mọ o ọmọ tó jogún sẹ́gbó ẹ̀rọ tó fi orúkọ mọ́tò jogún. ló wọ́n jẹ tààtì. ẹ sì máa rí yóò máa dúró lẹ́sẹ̀ fẹ́ǹsì yóò máa mú fíjù yóò mọ̀ tí náà jọba wọn lẹ́kẹ̀ẹ́ sọ́rọ̀ ẹ̀rí Mr Bixby yóò máa hàn nùnùnù yóò sọ sẹ́yìn fẹ́ǹsì yóò sì àwọlé ilé rẹ̀ náà ní o ọwọ́ kò sí kẹ̀kẹ́ lẹ́nu ẹ̀dúgbẹ́ kọ́ mọ́ sátò ológun. ǹjẹ́ tẹ́kẹ̀wé ǹjẹ́ tẹ́kẹ̀wé sálángá. ẹlòmíì sì ń bẹ gbogbo tí ó fi ilẹ̀ lélẹ́mọ́ ju one thousand naira lọ yóò sì máa ná two five ní olóògbé. tí ó bá ń pè aláìní wọn ò ní agbẹ́ láti tà bí òun tiẹ̀ tí ìsì lọ́wọ́ èèyàn ò nù ń wọlé fara rẹ̀ àpò bí wọn láṣẹ ju torí àjọra wa wọn fi omi ahoro ọkùnrin wọ́n fi omi kòtòkòtò ro obìnrin wọ́n wá ní àjọ máa gbé tí a kópa sùúrù eléyìí lójú kòkòrò eléyìí láhùn àbúmọ bí ó fọwọ́ sí o wọ́n máa fọ́ ẹ kúmù sí ẹsẹ̀ pẹ̀lú pọ́ọ̀sì ààbò ẹ̀ ló pọ́ọ̀sì rí alúgbò bèèrè ẹ àwọ̀tẹ́lẹ̀ mi kò sáwọ̀tẹ́lẹ̀ yìí tó nítọ́lá pé o bí ẹ bá fọwọ́ sí ni ẹ gbogbo òde tí iná èsì ti mọ̀ pé one thousand dídì two hundred and wúkú béèrè ṣùgbọ́n bóun ni ó ṣe dọ́gba lọ sẹ́ńtà mo tún gbọ́ one thousand náà lẹ́yìn náà fẹ̀rẹ̀ ojú ọ̀nà ìtàn tó promise wa náà gbogbo ẹ̀ náà ìgbà tí ẹ jẹ wọ́n bá sí tí òbí nípa jẹ́ ń jùmọ̀. jẹ̀mọ́ àṣẹ́bí náà ti máa wá dọ́sọ̀rọ̀ ní olé nìyẹn náà aláìní ìwà abẹ́lá torí ìyàwó

ó ń jẹ́ pé ọmọ àtà ń lẹ́nu ní tó wà fún ilé máa kéde tọ́láàkì ẹ̀ o lọ́kẹ́ tọ́láàkì ẹ̀ dànù nínú ìlú yìí náà ni ẹlẹ́ iná ló ṣe wà látọ̀dáná tó dáná oúnjẹ wọn àtàfáàsì jọ ń pọ̀ àfáàsì ìlú lanta wọ́n sì kọ ọbẹ̀ yà lójú wọ́n kúkú kó wá mọ́sálásí là ń parí ẹ̀ ó sì kó jẹjẹ tán wọ́n tún wá parí ọ̀rọ̀ ìlàfà tó wá bú ẹkú pé ń kí mo fi ṣe jù bá lọ èyí tó lè sọ ọ̀tà lọ sọ ní bọ́lọ̀ ṣe ṣe nínú ní kọ́lọ́ ṣe ṣàánú àwọn ẹ̀dá kan bẹ ọlọ́run ọ̀dá wọn kí wọ́n máa rò pẹ́lú mi bẹ̀ tí ń bá wọn agbáyé bí ẹ rí bí ń wakọ̀ rẹ̀ kọjọ pé ẹlòmíì tó kò ẹn tí ọba ti wá ẹ mà wá rí ìfòrònú ayé ẹn tí ọba ti láàánú jàmáà wà láìkẹ́ yọ̀ máa jíwó lù ebá láàfíà lèyàn fi gbádùn orí kò sí bí ọlọ́rẹ̀ jíde lálábòsì wọ́n ni wọ́n sáà máa lù miskin aláìní ọbẹ̀ látúndọ̀ tọ́lọ̀ ń kúsàbẹ̀ wa a bí wọ́n sọ mọ́sàbẹ̀ àwọn aláìní tẹ́ǹsánú yìí ní ọjọ́ tó borí ẹ̀yìn náà àwọn aláìní tẹ́ǹsánú yìí lọ́mọ ń fi ń pààrọ̀ oore fẹ̀yìn náà ìdúkìá yẹn fi ń pọ̀ sí tá a bá wá wọlé yìí wípé ànábì ti kó ìmánì lánà tá a ń torí eléyìí wá abẹ náà ń pé dákọjáwò ní kọ́pọ̀ wá jẹ́ àní sí kíni o gbogbo tọ́ba fanu dúkìá jẹ́ àní sọ́wọ́ ni mẹ́jẹ̀ àní sẹ́mi. So bọ́n sàbí sí lò léyìn ẹ bá ní sọ́wọ́ yóò máa ná ni ẹ bá ní ẹ̀mí ọ̀ràn dé tó máa fẹ̀mí dèrè odi méjì odi mẹ́ta odi mẹ́rin odi márùn. eléyìí ló fà á tó fi jẹ́ pé ìpìlẹ̀ nínú ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam wọ́n wá máa dá nǹkan jọ sọ́dọ̀ rẹ̀ gbogbo ẹ̀ máa wojú rẹ̀ lọ́pọ̀ sọ̀tàn ala gbogbo nǹkan wa kódà ní ìbẹ̀rẹ̀ ìsìláàmù tí ò tí ì sí hádù pé tí ẹ̀ bá ṣe sìnà o tí ò tí ì lò bí lé o ẹ̀nà o lẹ́gbà mélòó lẹ́gbà ọ́ndẹ́rẹ́dì o tó àti lóbi lé o ẹlẹ́kùpá o bí ẹ̀ bá o ẹ̀sìn báyìí fún o mẹ́wẹ́ nígbà ìsìláàmù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gẹ̀ẹ́gẹ̀ẹ́ tí ò tí ì sí àwọn àdájọ́ yìí gọ̀rọ̀mẹ́tì lọ́lọ́wọ́ bá fánà pípẹ́ kọ́ máa lò wọ́n kà fà lóyìn bó ṣe tó pé ṣe ló mú tí kọ́sà lọ gbá wọn ni ọmọ olóko ràkùn bínú tọ̀pọ̀ wọn kọ́sà lọ gbá bọ̀dà bínú méjìlá wa wọ́n wà á fáwọn aláìní ìní tanra rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìdún aláìní nínú ó lo wọ́n fi ṣe kí ni o ní èrè ọ̀rọ̀ ọlọ́run bí a ṣe sọ fún àmàlẹ́ ìsọ̀rí náà nìyẹn pé ẹn tí ọ̀bà tó yí ẹwọ́ ẹnì kìtẹ́ sẹ́yìn sọ̀rọ̀ rẹ̀ fún wa kò sí yára akẹ́tí ṣe nígbà òkú tán ọlọ́ọ̀lẹ́ ǹdẹ́ oní tó ti iwájú tó jẹ́ dáadáa olóòlù alága ti iwájú ǹsìn hmm, wọn náà rí ju nǹkan kan tí mo máa ń ṣe lọ mo máa ń yáwó èèyàn lówó mo máa ń fáwọn èèyàn ní nǹkan tí wọn bá tí ìlágbára ti dá padà tí wọn bá tí ìwà dá padà fún mi mo máa bọ́ ẹlòmíì mo sì máa ń sọ fáwọn ọmọ ọ̀dọ́ mi pé wọ́n fara ní ọlọ́ọ̀ni à àánú kan náà ló ń ṣe o àwa láti ilé sàárì gbogbo ẹ ti ń sàánú lọ máa lọ àlùjánnà. ó tún sábàtà náà sàlám téèyàn bẹ́ẹ̀ yá yẹn ní nǹkan lákọ̀ọ́kọ́ ó tún yà lẹ́ẹ̀kejì wọ́n kọ́ ládàá kó sì sàrà fún ó sì yà tí ó gbàǹkẹ́ padà. Ànábì sallallahu alaihi wasallam bí ṣe máa ṣe rèé pẹ̀lú àwọn kíni o pẹ̀lú àwọn aláìní à ń pe àwọn èèyàn kan ní àsáàbù sùfà àwọn èèyàn kan ní n ò níyàwó nígbà tí ń gbé bẹ n ò lọ́mọ kan tí ń pà ń tọ́jú n ò róko lọ n ò rọ́jà lọ wọ́n sà ń ké lọ́dọ̀ ànàbí ni wọ́n ń ké ọ̀tá ni o kò sí tí wọ́n máa jẹ ìtàwọn olówó bá wá gbé wá bẹ́ẹ̀ nìkan fún wàrà màálù ẹ̀ ràkúnmẹ́rẹ̀ abẹ́rẹ́ kankan sọ̀rọ̀ sàṣálàm tára yẹ́ àbínú ọjà òun wà gbé fún àná ẹn tó sì padà wọn ni Abu Hurairah àṣì ìpìlẹ̀ onípàwọ̀ èèyàn kọ́ máa wọ̀rọ̀dọ́ àfa wọ́n máa wọ̀rọ̀dọ́ máàmù wọ́n máa wá dá nǹkan jọ fún máàmù ìmáàmù wọn máa ṣayé rẹ̀ ń bẹ̀ yóò sì máa fún àwọn tí àwọn wá kéwú torí ẹni tó bá ti yà á ọ̀rọ̀ rẹ̀ dọ̀rùn umma. ẹ̀bùn tí wọ́n mú ṣàfihàn wí ni ó ní làwùkìlà ìláyà ṣìrọ́ọ̀hún ìbásọ́là má àdìrọ́tù lè mẹ́sàlá tó bá jẹ́ wípé ìntayé pati fún mi ni kí n lọ rè máa tàlùbọ̀sà lọ́jà ṣé tí ó yẹ mí ẹ̀sìn ó tó tó yé mi wíwá àbá lọ́jà àdánwò lòdó lẹ́fi bá wá ń di owó kọ́ máa di pé yọ̀wọ̀ àdáwọ̀ àdẹ́lẹ́bọ máa tasọ́mọ́tò gbẹ díẹ̀ kó rẹ̀ wá máa wà lọ́rẹ̀ tàpó kúlíkúlí ó pè kó sì yá kéwù kọ́ yá ké fúnlé ayé rẹ̀ wúmọ̀ ò ní ìdí ẹ̀ mọ́nú wúmọ̀ lẹ́gẹ́ ni ó ọdún ẹ̀mí. ìdán ara wa sọ yìí pé wàlí miskin والمساكين المسلسل علينا وقولوا للناس حسنا إن كان يتوني ودي بيه قولوا تكالي ما تبقى قوة ممي نوبا بوصفا ما نسوي نانو وبالوالدين أوبي ẹ̀kẹta àwọn òrukàn ẹ̀kẹrin àwọn alásùnmáwa ẹlẹ́ẹ̀karùn àwọn aláìní ẹ̀kẹfà wà kúrú lè nẹ́ẹ̀sì husnan ń tọ́ dáa ní kọ́ máa jáde lẹ́nu yìí sáwọn èèyàn ẹ tí wọ́n bá ní wọ́n rẹ̀ nìkan ń sẹ́pẹ́ lọ́rọ̀ ìjíṣẹ́ ọ̀rọ̀ tó dáa ni kọ́ máa jáde lẹ́nu rẹ̀ ìjẹ́ nìkan bẹ̀ tó tún lọ́lá nínú àwọn táwọn sọ̀rọ̀ ìtàwọn ànàbí ọlọ́mọ bí ọlọ́run wa sọ fáwọn àbí Mùsá ẹnìkan nù wáyé nínú àwọn táwọn sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ látọ̀ ànàbí wọn lọ́rọ̀ dáa ni ọlọ́run máa sọ fáwọn àtọ́ ọmọ bá sọ̀rọ̀ tí ó bá wá ní wọ́n ráyè sọ̀rọ̀ ibú kàláyé ẹ̀dàkùn ṣe olórí ibú kan bẹ́mà wá tá ń lògbà ní ìsìn tó fìrì àwọn wọ́n sì ní ọ̀rọ̀ tútù ní kọ́ ọ̀sọ́ sí ọ̀rọ̀ tó dáa ní kọ́ ọ̀sọ́ sí ẹnìkan wá ní mọ́nájú ànábì lòun tẹ̀lé ètò ti mi wọ́n sọ pé dáàdì mi ẹ̀ ti wọ́n náà ẹ̀ máa wọ́n ẹ̀ ti àwọn oníkà wọn rẹ sọ anábì inú ọmọ ẹ wọn lẹkẹ yá ni tèmi bẹ a ṣe fún àwọn ọmọ náà nìyẹn no problem ọmọ náà tiẹ̀ nìyẹn kò sí problem jẹmáà ẹ̀dá kò kí ni ẹ ń pè nù Ọlọ́run tí ó mọ wá jáde lọ ẹnìkan pé bọ́mọ ń bá wọ̀ ọ́ wọ̀ nù bí ọba ń bá wọ̀ ọ́ wọ̀ nù bí ọba ń bá wọ̀ ọ́ wọ̀ nù àbúrò ẹ̀ ọ̀dọ́ mọ́ni mọ̀ ń sunkún tó a ti kọ́ sàṣà báyìí ọ̀ ń padà lẹ́ báyìí ọ̀tẹ̀ èébú ni àrẹ ìpàdé ìyàyọ̀ gbàsílámù inú ìwà máa ń bà jẹ́ ọba tí wọ́n sáré wá ìwòyà lẹ́bẹ̀ẹ́gbà ah, pẹ̀lẹ́ tó tó ká tó gbọ́dọ̀ náà lórí ẹ̀rọ ilẹ̀ àgbọ̀ ilẹ̀ àgbọ̀ ó wọ́n àwọn ará rẹ̀ èyí ọjà kọ́ ọkọ́ nísìkí máa jẹ wọn mọ́ kó lọ lé kí ó sì kí ó mú wọn bẹ́ẹ̀. ẹ̀mí ẹ̀ wá bá ń bẹ lọ́n kọ́ bá ń la màmá mi kọ́ bá ń fa fẹ́fẹ́ imáàmì sí ọlọ́kan bí n bá ti délé báyìí ń èfi dùnú lólè. bá kò gbé ọ̀rọ̀. bó ṣe lọ́n sí ìbẹ̀rẹ̀ lọ́nu ń bá ń bẹ lọ́nu ń bá ń bẹ lọ́nu. báwo mọ̀ wàlẹ́ kí ah! mo bọ́ lọ́mọ àṣàrọ̀ la ìní fi ń pàdé rẹ̀ ọ̀yà yìí àlápámú ní bámu lọ́dọ̀ sàṣàlám. ọ̀sà sàlám tó wá bá ń sàdúà fẹ́mi àti máa mi àbí tó wá ń bá bẹ̀lọ́ o tún bẹ̀lọ́ fún un àdébí wa ń sọ ọ́njọ́ pé láti ìsìn lọ ẹnì kò ní máa gbó pọ̀ rẹ̀ láyé kọ́ máa bínú rẹ̀ àti kójú lórí ibú àti yá rẹ̀ náà. ó sì rí bẹ́ẹ̀ ẹ dàpọ̀ ìwúsẹ̀wé náà lọ alẹ́ lọ jẹ́ máa ẹ jẹ́ àmọ́ mọ́nájú ànábí o kúrò ní mọ́níájú kọ̀wárìjì kama mọ́níájú sàṣálàm kúrò ní mọ́níájú iná iná iná iná iná yóò tọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n wọ́n wọ́n rẹ̀ pé ẹgbùn ọ̀nà ikú gbòmọ̀ àlọ́ báyìí dáná kí ni kí máa ṣe báyìí wa qulu linnasi husna apákà àfa ní dáadáa ni ẹ máa pàmì lọ́sẹ̀ ẹ máa ní akú òdìdíkíní o níbi aburú àwọn arí pé ilqama hasan gbólóhùn tó dáa nǹkan méjì ló tún tẹ̀lé alqawlu sayyi ọ̀rọ̀ burúkú walqawlu ghayru sayyi wala hasan àtàtẹ́ kò burú kò dáa. kí wá ní ìdájọ́ mẹ́tẹ̀ẹ̀ta insha allah in kana fil baqiya nastamiru fi hada fi tafsirina alqadim in kana fil baqiya hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira wassalamu alaykum